is another ball game because a lóore ta lè ṣe fúnra àti ẹ lè àti ẹ lóore tó lè ṣe fún mi èmi náà lóore tí mo lè ṣe fáńtì. wèrè ó ti ń bẹ̀bẹ̀ ó ti ń bẹ̀bẹ̀ o ó ti ń bẹ̀bẹ̀ o. èmi náà lè fi platform mi promote school wọn yẹn. ó ti ń bẹ̀bẹ̀ o ṣẹ́yìn náà rí ṣé bí mo sọ fún yín ó ti ń bẹ̀bẹ̀ lọ́wọ́ woman yẹn because kéèsì woman yẹn tún bloody ju eléyìí tó wà nílẹ̀ ìlò ó ń dọ́gbọ́n bẹ̀bẹ̀ ni o ó ń dọ́gbọ́n bẹ̀bẹ̀ ni o ṣẹ́yìn náà ń gbọ́ ó ń dọ́gbọ́n bẹ̀bẹ̀. ẹ̀yin náà lè fi platform mi promote but ẹ̀yin lẹ mọ tactics tẹ́ ẹ lò tẹ́ fi ń achieve gbogbo nǹkan tẹ́ ẹ achieve yẹn hmm. so ẹ jẹ́ ká gbọ́ síwájú díẹ̀ sí kì í mú kàn fi ń dá ẹ̀yin warriors lẹ́kọ̀ọ́ ni. lórí irọ́. mo kàn fi ń dá yín lẹ́kọ̀ọ́ ni you know. irọ́ pọ̀ rẹ̀. mo ń bọ̀ mo kàn fi ń dá yín lẹ́kọ̀ọ́ ni ẹ̀yin warriors. Hmm. àwọn warriors yẹn náà. kò fi dá yín lẹ́kọ̀ọ́ ni. aṣọ wa ò jàre tẹ bá láti kọ́kọ́ ní àwọn aṣọ yìí ẹ kàn ya screenshot ẹ ní o ẹ kàn screenshot ni ẹ wá sẹ́ndì ẹ̀ sí mi lórí whatsapp. ṣẹgbọ́n as at today Abidjan olóṣèṣẹ́ ìyànà ó ṣe sọ pé ìwà tó kù díẹ̀ káàtó I, I won't blame that auntie. I won't, me, I don't blame people. Teba mommy. I'm a very straightforward person. I won't blame that auntie. Musa, sọ pé mi ò ṣe fracas mọ́, èmi ò ní blame auntie yẹn. You don't understand? It's just quite sad that some people can be destroying big personalities in society. But you ask some your, you ask your blogger, business. blogger, wèrè gbajúmọ̀ to blog that auntie school now abo ti gbàgbé and your blogger blogger pause and ponder to blogger and to school now. mi ò bàjà sẹ́mi ìdẹ̀lẹ̀ bàjà because ìdí igi kan ni nídìílé ẹ̀dí igi kan lèmi náà i don't know why people you know mi ò blame àǹtí yẹn you don't understand ó ní mo wá bí òun ló nísìnyí you said we wanted to kill you you said a lot of things about me and my husband abi you took me to police station two different or three different police stations Let the competition against mi lórí kéèsì school yìí nìkan. dádì wa not that line. you don't understand so ẹja máa gbádùn ẹ lọ. ní arábìnrin lórí ẹjọ́ lẹ́wù eléyìí ó sì ti ṣe nǹkan mi o lórí school arábìnrin yìí o lórí school ìyá wa yìí o. arábìnrin nígbà tó ń bá sọ fún mi pé owó ọjà mọ irọ́ ló ń pa o. irọ́ ni. I mean it from the depth of my heart. irọ́ ló ń pa. tó bá gbé mo fẹ́ ṣe fracas màá ti máa gbé ẹ̀rí wá màá ti máa debunk wá ti rí mi ò jà mọ́ ni mo sọ. even me coming into fracas is a strategy oníṣòwò ni mi sẹ mo lè kéré lójú kí n kéré lọ́jọ́ orí kí n kéré ní stature ọtẹ ẹ lè gbá ọpọlọ mi kúrò just like you want to fight Dangote you can never win Dangote orí kan ló fi ń ṣiṣẹ́ tó fi jẹ́ Dangote náà. Hmm? orí kan ló fi ń ṣiṣẹ́ tó fi ń jẹ́ Dangote you can never ẹ lè win mi. ó ní ó tún ti ń ṣe nǹkan mi it's not me don't má parọ́ mọ́ mi okay continue láti máa parọ́ mọ́ mi because mo need it it's good. sorry òtítọ́ ló sọ but àǹtí tó sọ̀rọ̀ yẹn mi ò ní ìjà pẹ̀lú àǹtí yẹn mi ò dẹ̀ lè ní ìjà pẹ̀lú àǹtí yẹn because I've never met her I don't know her I don't know her school I don't know and um, I want to grow more in life I want to grow more in life and I will stop, never be part of that patronizing of anybody in my life but <laughs> my name orúkọ mi irọ́ bóyá parọ́ mọ́ mi So don't mọ́ me. the world must know the truth. I hope you all get it now. àǹtí yẹn ò ṣẹ̀ mí àǹtí yẹn ò ṣẹ̀ kọ́ fún mi. ń bo lẹ ti rí kékeré oko sàǹkárì ẹ̀ pọ̀. n kò sọ fún yín wípé ṣé bí àwọn èèyàn kan ló wádìí wà papọ̀ ẹ tún wá wò ó ṣàǹfẹ́ mi bí mo gba àwọn bloggers yẹn. olórí burúkú are you not a blogger mi blame àwọn bloggers. dádì wa. eléyìí ni ìyẹn ni mo fi wà lọ́ọ̀láì lórí ìyẹn ni. mi ò mọ o mo ṣàlẹ̀ pé mo. ẹ wà online chat ṣe fẹ́ wà online chat ni. mo fẹ́ sáré sọ ọ̀rọ̀ kan. ẹ ah torí mi fẹ́ miss issue ẹ yìí ni. orí ọ̀rọ̀ ẹ̀ náà ni mo fẹ́ sọ ó yẹ sáré bá wa ṣe ó ń gbé ìyá onískul yẹn mọ́ra ni o ẹ má fọ o eh. ẹ go ahead. Eh, ihun tó ṣe láyé ẹ̀ ni pé ọ̀ràn ò tó ọ̀ràn fún ọmọ lọ́mọ sọ pé kò sẹ́ni máa mú mi hmm. tí ọwọ́ kílàngó bá ba ọ̀daràn hmm. abeg sá ló máa ń gbẹ̀yìn ẹ̀. bẹ́ẹ̀ni i'm sorry sir. wèrè tó wà lẹ́yìn káńtà lọ́jọ́ wo ni. Mm. náà ó ní òun fẹ́ ṣe òun fi educate àwọn. àwọn wọ̀wọ́ tó kò jẹ́ ojú wọn kì í ṣe warrior gbogbo mm. àwọn olóòórùn àwọn onípátájá lábẹ́ tó kójọ tó ń pera wọn warrior àwọn gbígbé pósí àwọn ló lè educate torí you can't give what you don't have ìwọ gan ò educated gbogbo àwọn tó sọ̀rọ̀ àǹdí àwọn tó mọ̀ lọ́kùnrin àwọn bíi Ṣọlá Ṣégeyà táwọn kàwé táwọn lè fi wọn lè fi ìdígò kan zero àwọn náà ni kó lọ educate èmi rò pé lóhun ò jà mọ́ ni hmm. ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Hmm. ata ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣó. <laughs> Eh, ìjà ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹ wo nǹkan tí eh, ẹ wo nǹkan tí Lizzy ṣe sí skin ni wèrè gbajúmọ̀ ọlọ́run tí mo rí lórí amebo blog yìí mo ah! wò tí mo rí báyìí mo fẹ́ rẹ́rìn kú mo fẹ́ rẹ́rìn tàkìtì mo ní ẹwà ayé lòdì èmi mọ̀ pé pé pósí máa tó wá jẹ ó máa tó wá jẹ lájẹ yóò lọ́dọ̀ Lizzy then Lizzy náà mọ̀ pé wèrè ní gbé pósí láti bẹ̀rẹ̀ so wọn ò ní pẹ́ wọn ò ní pẹ́ àtàkàrà wọn àwa máa wò wọn àwa máa analyse gbogbo wèrè wọn àṣírí tẹ̀yìn máa gbọ́ ó sì ó ń bọ̀ lẹ́yìn ẹ̀ sí ìráṣírí ó kù díẹ̀ ó kù díẹ̀ it is well mi ò fẹ́ stop program yín mi ò pẹ́ ṣe program lọ náà tẹ́lẹ̀ nù mo wọ̀ lunch break mi. thank you sir. then ẹ ṣe mi but a sọ̀rọ̀ yẹn later. really. God bless you. all right sir I'll call you back. all right olórí báwo ló ṣe jábúrò Mr. Lawal olórí burúkú ni ẹ olórí burúkú. I won't blame you. Oloshi. it's my baby. I won't blame you. Motimalu mo ti máa lù jó lọ èwo nà èwo pápá èwo nà. Oh. tí nǹkan báyìí ò ni ṣẹlẹ̀ láwùjọ nítorí pé morality ti sọnù nínú àwùjọ Yorùbá ẹ jẹ́ ká máa expect more more more of irú nǹkan báyìí. you don't understand? ẹ jẹ́ ká máa because morality ti sọnù. So kò yẹ yín nǹkan tí mi sọ ẹni tí ò ṣẹ tí ò rò ẹ tó dẹ sọ even lẹ́yìn ìgbà tó lọ declare pé o ti wà pẹ̀lú àwọn ẹlòmíì west àwa bẹ sọ̀rọ̀ dáadáa àlùjọlẹ o oríṣiríṣi voice note tó máa manipulate what if I don't have original of that voice note olùkọ́ ni bá fojú sí jẹ́ ká gbọ́ ẹ̀ díẹ̀ sí ká wá lọ sí voice note ẹ̀. bébì mi ò mọ̀ ẹ́ rí. mo ní ẹ gbọ́dọ̀ ṣépè fún yàn lórí péjì mi. voice note tó wà lọ́wọ́ kébì nǹkan ẹ má ṣépè fún yàn lórí péjì mi ò ṣe fracas mi ò ṣe saga mi ò ṣe anything just learn listen and learn mo sọ fún pé tó máa parọ́ ọmọ mi màá wá sọ my own side of the story no ebu no ìjà nothing nothing. He said I took him from his wife. Yes, he did. Really, kò lè parọ́. Oh, did na. Mm, really? Kò lè parọ́ ẹ̀rí máa wà lọ́wọ́ ẹ̀ bí o sọ wípé èròjà mọ òun lóyún ìbejì irọ́ ni o gbogbo àwọn mission tó ní ló fẹ́ kárì gbogbo àwọn ìwáláàbí tó ní lọ́wọ́. oní mission tí mo ní ni mo fẹ́ kárì ó mọ iye ọdún tí wọ́n fi wà mí dẹ tẹbi jọ sẹ́ẹ̀tì mi ọ̀pọ̀ tọ́nà declare wọn tẹ́lẹ̀ tó fi wá nílé títí tó fi rí òwò mi mú ó mọ ọjọ́ tí wọ́n fi ṣọ́ mi mú tó ti bá ní mi ò jàmọ̀ yẹn ti di pé mo fẹ́ ṣọ́yàn mọ́ ìwọ tó lè ṣọ́ adúrú mi pẹ̀lọ́jọ́ orí mi forty five going to forty six tó fi lè ní òwò mi bàbá ọkọ mi gan bàbá ọkọ mi gan máa ń fọlù àǹdì mi oníṣẹ́ láàbí ṣẹṣẹ dáadáa ni wọ́n ṣe ẹni mo gbé pọn ṣáìtì àbí kí náà pè èmi tí mi mi ò mọwọ́ àti ṣe bísínẹsì mi èmi tí mi ò mọwọ́ àti gbé product mi sórí online tí mi mọwọ́ àti ọpẹẹtì online màá wá gbé pọn ṣé mo wo pọ́ọ̀nù rí láyé mi ṣé mo wo pọ́ọ̀nù rí ṣé mo wo pọ́ọ̀nù rí ṣá débi pé màá gbé pọ́ọ̀nù sí sáìtì skul skul. Hmm? ẹ hmm. arábìnrin jáde sórí social media ló sọ pé forgive me ṣe kí wọ́n á gbọ́ now o ní opportunity àti sá lọ bá ọlọ́pàá nísìn ṣé wọn kò sọ pé a fẹ́ pa ẹ́ ṣé yẹ o ní opportunity kí ọlọ́pàá kí wọ́n ṣe ìdáàbòbò tó péye ó sọ fún gbogbo wa lórí ìkànnì pé o ní ẹ̀rí tó dájú lọ́wọ́ bá ṣe fẹ́ pa bá ṣe fẹ́ pa ẹ́ olóòlẹ́rìí lọ́wọ́ at least gbogbo phone number àwọn tó pè ẹ́ tá a rán sí ẹ ó ní lọ́wọ́ then walk into police station fún wọn ní gbogbo ẹ̀rí yẹn ok sorry o tiẹ̀ ti fún wọn mo ti fún already ẹ eh, but ẹ jẹ́ kí gbogbo wọn náà ṣàlùú sọ fún mi pé lọ sílé police station báyìí ẹjọ́ tá a pè ẹ́ níbẹ̀ ẹ rí i pé concept kan náà ni wọ́n ń lò it's quite unfortunate that you guys have been doing this for very long time àwọn èèyàn dẹ̀ ń wò yín tẹ́ fi pa morality yẹn jẹ mo fẹ́ lọ síbi ọdún ẹ̀wọ̀n. arábìnrin nígbà mi ní social media tó ní wọn press máa gbọ́ ó ní mo sọ pé forgiveness is a sin ṣé ẹ̀ṣẹ̀ tó o ṣẹ̀ mí tó o ṣe àwọn ọmọ mi tó o ṣe ọkọ mi tó o ṣe ìdílé mi ṣé ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run tó dá ẹ tó lè dáríjì ẹ ni because èèyàn ẹlẹ́ran ara lèmi tọ́lọ́run bá dáríjì ẹ ta lèmi tí mi ní dáríjì ẹ gbogbo nǹkan tẹ́ ṣe fún mi online who am I to say I will not forgive you tọ́lọ́run bá ṣe tán àti dáríjì ẹ ìwà tí wọ́n hù ń sìn ìwà tí kò lẹ́ṣẹ̀ ní lójú títì ẹ̀ kò sí tó kò eh? ṣe fálùjù kó kó sì lọ. in fact facebook is scattered yesterday because of disclaimer disclaimer i don't know the reason Lizzy you are the father and the mother ṣé lọ́rọ̀ disclaimer yẹn ẹ jẹ́ ká kó lórí ẹ jẹ́ ká lọ sí voice note àlùjọ tá à ń play lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe rí ọ̀rọ̀ disclaimer yẹn hmm. a fẹ́ máa gbé oríṣiríṣi wá ni tábánikà máa gbé oríṣiríṣi wá mo rí èèyàn kan náà tó ṣe disclaimer ẹni yẹn ṣe disclaimer pé òun gbèjà mi rí mi ìfẹ́ máa mi ò àwọn nǹkan tó wà important mo fẹ́ máa sọ tó bá ti ní ẹ̀rí lọ́wọ́ tó bá ti ní ẹ̀rí lọ́wọ́ ò ní problem ṣé you understand once tí wọ́n bá ti ní ẹ̀rí lọ́wọ́ ìwọ ò ní problem mm. tó o bá lẹ́rìí lọ́wọ́ ló ní problem. tí o mọ̀ pé o ti sign undertaking má gbàgbé o má gbàgbé o o lè dárúkọ o kí n tiẹ̀ fi mọ bó ṣe brave sí wèrè lórí burúkú. Mm ìwọ ló kúkú wá ń ṣe iṣẹ́ lórí Facebook sí fún wa ń ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ disclaimer we want to know kí ló ṣẹlẹ̀ pẹ̀lú disclaimer. ṣáà ti gba court letter ti là wá hmm. ọlọ́run ní iye ẹjọ́ kó lọ́rọ̀ yín ok ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ẹ̀ láti ilẹ̀ so ibi tí mo bá bàdé níjọ́ yẹn. Mr. Lati àwa ọba yín jà ń bí o but ibi báyìí kẹ́lẹ̀ bá mọ̀ lẹ́yìn ìgbà tó lọ pè sọ́dọ̀ Lati solution ẹ gbọ́ bá ṣe ṣe sọ̀rọ̀ Lati solution ládùn nǹkan tí Lati solution ṣe fún wa. ládùrú téèpù oríṣiríṣi tí láti solution ṣe fún ẹ wọ́n bá tún ṣe ṣe ń sọ̀rọ̀ láti solution so ẹ jẹ́ ká máa gbọ́ lọ ẹ jẹ́ ká máa gbádùn. náà lọ yẹ ẹjọ́. ọkọ rẹ wò pé tó o lọ́kọ́ tó ń bàtọ̀ yìí kò ní tèrí o kò kí ni sọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ̀ àwọn pẹ́kàtì yẹn tó láwọn ṣe tó ń búra ọkùnrin tó jù lọ́dún máa búra wọn léyìn ádùdọ̀lá wọ́n tó bára wọn ṣe ọkùnrin wọn tó lọ búra wọn tó tó ń pè wọ́n fi kún òun òun pé nígbàgbọ́ tó kan apá òun òní káàkó tó ń ṣe yẹn mọ́ tó nìyẹn. kí ló ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà kò kí ló pé ẹ jọ nítorí ọlọ kí ló mú dídìrín tó ń sọ̀rọ̀ mí gbọ́n tó ń sọ mí gbọ́ ṣé ń gbọ́. ó ní wípé Lizzy ní pé kó gbèjà òun which means Lizzie is the one that contact Aludo, confirm and débẹ̀. ṣé mọ̀ secret conversation revolution ẹ wo bàlájì ṣe ń sọ ṣé àpá omo. on a good day ó ti lọ bí o ó ti lọ bẹ ẹni tó fẹ́ bẹ̀ ń bí o tó bá jẹ́ ẹ̀yin ni ládùúgbò ṣòtàn ti ṣe fún yín ṣé ẹ keep calm kẹ́dẹ̀ sì máa address àwọn ẹni yẹn ẹ jẹ́ ká máa gbádùn mú kàn sọ ni ẹ máa wo bọ́ìkùn tọmọ ẹ̀ twist o. bí èèyàn fẹ́ ṣe nìyẹn kò ṣe yẹ tẹ̀mọ́ òwúrọ̀ àti ilé ìpẹ́tì ní ọ̀pẹ́tì tó bá ní ìdí ìbàjẹ́ méjì. sáà yorùbá lọ náà àwọn àwọn ẹ̀yà pọ̀ rọ́bà. ẹni you are the least person tí mo rò pé màá bá nídìí ìbàjẹ́ Lizzy kò mọ̀ pé mo wọ online. báwo ló ṣe lè ọdí ìbàjẹ́. pé mo wà àmì ìrọ̀pálájì gan mọ̀ pé mo wọ online because ìjọ yẹn ó pè wọlé ó dà kó kó tún wá pè é èmi dẹ̀ ṣì wà lórí aago mo ṣáà connect mo bá bọ́ ọ̀run hàn. lórí irọ́ lórí irọ́ báwo lè ṣe máa wà lọ́nláìn tí wọ́n ní ara rẹ burúkú tó máa ń pa nìyẹn. kì í ṣe gbogbo ẹ̀ ń bíbà. you can not manipulate dẹ̀ pé ó ní àpé nǹkan fi ń ṣe cruise òun fi ń wá crowd ni àmọ́ kó mì nì kọ́sàbù bàjà even ìgbà tó lọ ń bá gbogbo wọn ṣe ẹ ṣáà ń gbọ́ conversation àmọ́ yín kí ni mo yọ

sọ fún mi pé mi gbogbo nǹkan tóun ṣe èmi ni. ìwọ ni àwọn voice note títí tó ti ní kó máa pretend wà ìwọ ni manipulation lélẹ́yìí ìwọ ni. kí wọ́n bẹ́ẹ̀ kàyọ̀ bẹ́ẹ̀ ni wọ́n lọ ṣe ṣé ìbàdàn tó bá lọ ṣe òye ẹ̀yìn tó gbé mi mọ́ra. baṣẹ́ ìjẹ́ ni. téèyàn bá make friends àlùbáríkà pọ̀ ń bẹ̀ ju kéèyàn máa jà lọ ìtorí ẹ̀ ni mo ṣe mediate you don't understand irú èmi nísìnyí ọ̀pẹ mi ní láti parọ́ mọ́ ẹ̀kẹ́ tó jẹun and tí gbogbo yóò bá jà ó bí mi dànkẹ́ máa jà bó mo lọ àbí ṣe ń ṣe nìyẹn tó bá bá mi jà ni máa bá jà ẹni tí ò bá bá mi jà kí ni mo fẹ́ bá jà fún you understand wà á rí wípé personality wa yàtọ̀ kan ṣe yẹ ó dẹ̀ pẹ̀lú nǹkan tí mo sọ pé jẹ́ kí n sọ pé ò bá mi ṣiṣẹ́ mọ́ kó o lọ pẹ̀lú àwọn tó ń ṣe fracas èmi ò láìkè ìjà wà á rí pé tí ò bá sí wọn náà tó o dé tó o fọ́ gbogbo ẹ̀ lójú ìjà yẹn ò náà ò sí nílẹ̀ tẹ́lẹ̀ you get èmi ò lọ inú mi dùn sí bó ṣe ń kọ̀ǹfẹ́sì wípé kí ló ń jẹ́ kọ̀ǹfẹ́sì kí ló ń jẹ́ kọ̀ǹfẹ́sì what is convincing? <laughs> Convincing. Because in ń I like alájà mama ma hundred thousand That's all. so inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ yìí sí pé wọ́n á ti lè graduate conveyancing oṣù níjọ̀gbọ̀n ẹ̀dá mi ń ṣoníjà hmm. tó o bá bá mi jà ah, máa bẹ́ẹ̀ ni mo fẹ́ fún stars kẹ. why should I fight nígbà téèyàn ní mental problem And you ò bẹ jà kí ló náà ń bàjà fún ọ bẹ ẹbọ inú mi dùn pé ìwọ náà converse ó lè jẹ káwọn èèyàn mọ̀ pé mi ò mọ̀ jájà. kí ló ń jẹ́ converse.

you have much much much to lose because of your personality mo ní tó bá báyàn ṣe mọ́ máa lọ tẹ́ni yẹn bá fìyà jẹ ọlọ́run á gbà àánú dìde fún ẹ mo ní má fìjà ba nǹkan jẹ́ àbí nǹkan tí mò ń bẹ sọ nìyẹn mi ò bẹ múlẹ̀ kankan. Hmm. alájà ẹ̀mẹ́ta wọ́n ti ṣe mẹ́tẹ́rẹ́dà mi ní kí wọ́n lọ tẹ̀lé ṣé kí wọ́n lọ tọ́. mi ò fẹ́ wàhálà ni mi ò láìkì wàhálà ni ó rí pé àná àbí ìjẹta gan mo sọ fún gbogbo warriors pé ẹ má jà mọ́ ẹni tó bá ní personal ìjà kó lọ jà àbí torí tí mo sọ fún wọn àwọn kan ni mo throw wọn under the bus àwọn warriors mọ̀ pé mi lè throw àwọn under the bus because kí n win òun ni honour for warriors kì í ṣe kájọ máa búra wa everyday tó bá wò wá àwa níṣẹ́ lọ́wọ́ èyí tó ń fa bọ́nu wa èyí tó ń tàgbónu wa èyí tó tapa ńlá tó ń takùn mọ́ wàá rí oníṣòwò ní gbogbo wa èmi ò láìkì ìjà ni níṣẹ́ olú ẹ̀mẹ́ta ni mo ti nígbà tó bá lọ ń bá àwọn èèyàn jà tó ń rán update fáwọn tí ò bá wa jà tó dẹ̀ ni wọ́n ṣe ń jà nìyẹn náà pẹ́ mi ò mọ̀ pé wọ́n ní mission gbà yẹn èmi dẹ̀ believe pé kó o bá gbogbo èèyàn ṣe kó máa fún ẹ ní ọ̀nà kó máa fún ẹ ní personal way rather than fighting everybody náà pẹ́ mi ò mọ̀ pé o ní personal plan <laughs> ti tiẹ̀ tó fẹ́ wá execute ṣé o mọ̀ pé inú kan náà ló yọ mí bẹ́ẹ̀ni ọmọ gbogbo ìfẹ́ gbogbo fẹ́ máa jalọ fẹ́ máa jalọ àwọn tẹlẹ níta àwọn ìkọ àwọn bí mo sọ pé máa jalọ máa jalọ yẹn ni ò bá kúnlẹ̀ tó bá máa mẹni voice náà jáde sí mo lórí kíni ẹ ìyẹn wà nínú tó bí yẹn nínú pé à ó fún òní nǹkan kan ó wá request fún blogger mẹ́wàá bí o ti tọ́ ìsìta irú concept tẹ́mi wá lórí èwo ni wọ́n ló ta lẹ́nu tálùdì látọjọ́ yẹn. pé ká máa gbé òtítọ́ wá fi destroy irọ́ òun ni mò ń kọ́ ẹ nígbà yẹn ẹgbẹ́ mi máa ń kó fọ́lọ̀ gbogbo àwọn tó ń búlì àgbàgbà tí mo ní kó fọ́lù straight from the house she was bullying me abiyamọ ayé ogun wọn bully mi náà mo dẹ̀ ní kó fọ́lù wọn. kí ló ní kó fọ́lù wọn fún. láti solution ṣáàbù ẹni ṣe bí conversation wa rí ṣáàbù láti solution ṣáàbù ẹni bọ̀dì. kí ló ní kó fọ́lù wọn fún kí ló ní kó fọ́lù wọn fún olórí burúkú. wọn sọ pé yóò fò yẹn yóò lórí burúkú yẹn yóò kó sọ bẹ́ẹ̀ so kó má sọ̀rọ̀ rárá ẹlẹ́dẹ̀ ẹ̀ máa sọ̀rọ̀ hmm. this kó má sọ̀rọ̀ ìṣẹ̀dá ẹ̀ máa sọ̀rọ̀